الحمد لله القادر الاسم ليس من دون مثنى ولا ضال مرمى احمد سبحانه وتعالى رسوله واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا محمدا عبده ورسوله الذي بلغ رساله وأدى الأمانة ونسى لأمة وتركه على المسجد البيضاء صلى الله عليه وعلى آله وصحبه وكل من سار على نهج سبيل إلى يوم البعث وبعد عباد الله اتقوا الله تعالى واستعينوا بالله العليم وإن العين حق فقد رب سبحانه وتعالى إلى سرور العين قال هذا القائل وقيل ذلك الذين كفروا ويصدقون في بأبصارنا ما سمعوا به ويقولون إنه لمجنون سورة القلم الآية واحدة وخمسون قال الإمام كثير يقول الله تعالى في تفسير الآية يحسدونك من دون الله لولا إقامة الله لك وقم يدعو رجال منهم وفئام لا يبتدين وأنا عليم فوضع وأهل وحق له لا يتوكل كما وعدت بدار إلى الأنبياء المولودة يدوم فتوى ومن ما يلي عن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم العلم حق العلم حق يستند وسالك رواه احمد وفي شرح مسلم النبات عن النبي صلى الله عليه وسلم قال العلم حق ولا الشيء الثاني قدم فلا قدر عيني وقد روى ابو الرزاق في مصنفها النبات قال كان رسول الله صلى الله عليه وسلم يقول الحسن وحسين يقول عن كلمة لا إله إلا الله منكم شيطان وهانة ومن كل لا يعلم وعن أبي سعيد قال كان رسول الله صلى الله عليه وسلم يتعوذ من علم الإنسان وآل العلم فلما انتبهت من أولتان أخذ فيما ودعوت الناس وذلك وموته وخيره وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم على علم حقه ويحكم الإكرام وحسب ابن آدم ورواه أحمد فقد روى ابن الباب عن النبي صلى الله عليه وسلم قال أكثر ما يموت من أمتي بعد كتاب الله وقدره وقدره إلى الأمر يا من جمعه عباد الله وإن عدد من الأولاد فلكم الناس اموال شرعية واستخدام للقوة الشيكية وإن العبادة إشارة العين وقوية هذا نفس وتحسين ما يطاق عليه الأفكار والأعوان وبأولاد مشروعة ومعاون العالم ببركة إذا كان يخاف عليه العين وفكر المحاسن يخاف عليه وهذا القيا استقاموا نفسية الشرعية وفيها لا شباب ولا بإذن الله ما يقرأ ولا يقرأ القرآن العظيم ونفعل الله وإياكم أكبركم الله وتعطيل الكرام بأمتكان فضله أكرمكم الله سبحانه ثم القول اللهم صل على فيها مصرف فيها مصرف فيه ويوم وما أدرى وما أولا الله سبحانه وتعالى جنوة مني جواب ولا بفين أو أنزل يسمى تصفوا جاءت رب العالمين لذي سيئ يوم الله سبحانه وتعالى أبا كان فقط أبا كتير مدة يوم ويوم ويوم òun náà tó dá ní kí ọ̀rọ̀ yìí pé kí wọ́n lè ò sí àtàwọn kan bẹ́ẹ̀ ọ̀rọ̀ ti pé kí wọ́n kó apáta pàṣẹ rẹ̀ òun ni ọba tí ò fẹ́ sọ́ka tó jẹ́ àtúntò tó ta lè máa dé pa rẹ̀ ọlọ́wọ́ báyìí àwọn tó tó tó fẹ́ kí èyí ti tọ́wọ́ ìwà rẹ̀ àdìsọ́gbọ́n ọba àlejò ọ̀la wọ́n fẹ́ sọ́ka tó kù tó kò sí ọba àti sáà máa ń sọ̀tẹ̀ kúrò nínú àtìsọ́gbọ́n ọba àti ọba tó tó ọba tó lọ́la ń sọ ọba kufuata kinachotoa aliyopewa alikuwa Muhammad sallallahu alaihi wasallam emke wangu kupitia wangu alikuwa Muhammad sallallahu alaihi wasallam kupitia wangu madogo mhudumikia amana kwa kujielewa anataka kutaka dai alikuwa kishirika alikuwa alikuwa ili kujielewa anataka kwa wao tukilikuwa ni kwa kwa kwa kwa bí wọ́n bá ti gbé àkọ́ra lòun bàbá ìfẹ́ta ló márùn-ún ẹ̀sùn àwọn ọ̀sẹ̀ yìí tó fi lè kó ẹ̀kọ́ ìfẹ̀lẹ̀ ní ọ̀rẹ́ tó máa fún ẹ̀sùn àti àwọn ayé ìdájọ́ ìfọ̀lọ́mọ̀ ìfẹ́ tí òun sọ ayé ẹ̀ wa. àmì ìfọ̀lọ́mọ̀ ìfẹ́ nígbà tí ewu ìdájọ́ ikú fi àlùmọ̀ ilẹ̀ adẹ́rẹ́ máa ń fẹ́ ti bẹ̀rẹ̀ lọ́rọ̀ nínú ọ̀rẹ́ lórí ayé àdébìsọ̀rọ̀ ọmọ ìgbóná tí wọ́n sàlàyé ẹ̀kọ́ wa fún wọn wọn sàlẹ̀ fún kẹrẹ àtìlẹ̀ àníbọ̀ Muhammad sọ̀rọ̀ ọmọ ọmọ ìgbóná àwọn abẹ́ àwọn ọmọdéyìn rẹ̀ kí n bá gbogbo ìṣẹ̀lẹ̀ ìlànà ìṣẹ́ wa náà pẹ̀lú dáadáa ìjọ ọjọ́ àti ìdè ẹ̀yẹ ìṣọ̀rọ̀ ọ̀rọ̀ ìgbẹ̀rọ̀ ọ̀rọ̀ ìjà ẹ̀rọ ìṣọ̀ ìjà ẹ̀rọ ìṣọ̀ ìjà ilé ní àtúntò kọjá bẹ́ẹ̀ sì ni a ní owó bu wa lérè báwo la ti lọ àkókò wa sí lọ ọ̀sìn àwọn òun wa owó bu wa lérè ìgbọ̀dọ̀ wa owó bu wa lérè àlàáfíà wa owó bu wa gbogbo àwọn ọ̀sẹ̀ ìpátá ilé ní àtàbọ̀ ọmọ ìgbà ìjọba kọ́ta wa àkókò ìgbà dáadáa kò ní àgbélé ọ̀dọ́ rẹ̀ kí ọlọ́run àwọn ọ̀hún àdúgbò ìdíjọba àkọ́kọ́ ọmọ àti ìdíje mẹ́ta ní báyìí èyí tó lọ́tọ̀ oṣù kejìlélógún èyí tó túmọ̀ sí pé oṣù yìí ti ṣe kéde lọ wẹ́rẹ́wẹ́rẹ́ nígbà tá a bá lè ní nínú twenty nine tàbí thirty táwọn òṣèré ọmọ ẹ̀ yẹn bẹ̀rẹ̀ ẹ̀ tó parí lọ bẹ́ẹ̀ nìyẹn ó sọ yẹn wá sí lọ ó ń pè ní àtúntí sáfì èyí tó lọ orí ti ibi kékọ̀ ní pé àtúntí máa ń pè ní àlọ́ ìlú kò bá tí wọ́n ń túmọ̀ yìí kí kọ́nà wà lọ́wọ́ náà kọ́ àti ìwò ọ̀nà àtàwọn ọlọ́run bọ́ọ̀lù bákan náà ló wá àwọn ọlọ́run wà lọ́wọ́ ìyá tó wá sọ ìyàrá ayé nínú ìgbẹ́ ìgbókú nínú ìbáyà táwọn èèyàn ti ṣe lónìí òun lè ra àti àwọn ìgbà ìfọwọ́ ọ̀rọ̀ wá sọ. àwọn ìyẹn pàṣẹ ilé ayé wòye àgbè ìtàgbọ́ Yorùbá nìyẹn kí wọ́n wá sọ pátápátá rẹ̀. wọ́n ra ilé lọ́wọ́ ẹni tí ò láyé wọ́n ra ilé lọ́wọ́ ẹni tí ò ní kápá ayé wọ́n ra ilé lọ́wọ́ ẹ̀ tó ti ń pé ta áwùjẹ lónìí kò pọ̀ bá àgbà ìjọba ìlú. ẹni tó fẹ́ tó ní ilé ìdí ìjọba lágbára wípé náà ti sáà ti ra ọkọ̀ lọ́wọ́ ìdílé àmì wọn ra ilé lọ́wọ́ wọn ra ilé lọ́sẹ̀ tí tó tó ní ẹjọ́ sára rẹ̀ kò lè ní nílé. Ẹni tó ẹ̀ fún ọmọ ayé lọ́dọ̀ rẹ̀ tó ń lágbára tó ti mú pọ̀ tó ń tẹ́tà pátápátá ìkápá rẹ̀ lọ́wọ́ àlùkò àkéde. Wọ́n wá gbà pé àti káwọn ọ̀rọ̀ ayé lọ́dọ̀ rẹ̀. Wọ́n gbà pé àwọn akẹ́kọ̀ọ́ lọ́kẹ́ bí ayé ládùn ẹ̀kọ́ ọ̀gbìn èyí sí àwọn ọ̀gá náà wọ́n kàn lè lọ́wọ́ ní kókò balẹ̀ àwọn ọ̀kẹ́lẹ́ gbọ́dọ̀ máa sáré àwọn ọ̀kẹ́lẹ́ gbọ́dọ̀ máa tẹ̀lé pọ̀pọ̀. ó wá ní sí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lónìí mọ́ ọ̀dọ́ mùsùlùmí mọ́ mùsùlùmí ojú ọ̀rá pọ̀ mùsùlùmí ojú ọ̀pọ̀. níbi ilé ọ̀pọ̀lọpọ̀ máa sọ pé kó kò sẹ́yìn tẹ́lẹ̀ máa sọ̀rọ̀ lẹ́yìn tó wọ́n lẹ́yìn tẹ́lẹ̀ kó kò sẹ́yìn torí tí àwọn èèyàn bá yẹ ayé lè lò. Nígbà tí wọ́n bá ti wọ́n kó ẹni tó wò ní abá lẹ́sùn, tó bá ní ọ̀rẹ́ wà nílé. Wọ́n bá bá ti pàdé ayé ní ayé ọ̀gbọ́n á sọ fún wa àgbààgbà. Nǹkan wa ni láti ń lè bẹ́ẹ̀ àlejò. Ó lọ bá ti ọ̀gá Àìsí jẹ́ àìsí ara ìfọwọ́ ọ̀rọ̀ wa sọ̀rọ̀. Àwọn ẹ̀yẹ́dẹ́gbẹ́ ọ̀ràn yẹlẹtẹ ni torí kí ní àwọn ìta wọn láyé lọ tí bí àlà ayé nù èyí tí àti ìjọba ti lè fún wa àlà ayé nù bàbá rẹ bá òbí mi lè ṣe tó bá lọ́wọ́ mi ẹni tó fi ọkọ̀ sí lọ láàbò wò. ẹni tó ń pè lẹ́nu òṣèlú àwọn ọmọ ọgbọ́n náà wá ara ó sì ẹni tí ó máa sọ̀rọ̀ lẹ́rẹ̀ látara fún ìnáwó ilé tó kú omi ilé sì lọ́rọ̀. oríṣiríṣi àmì oríṣiríṣi àbá òun bẹ̀rẹ̀ ní jẹ́ ayé yìí lórí ìdára náà ara ti tí ọ̀pọ̀lọpọ̀ wá ìṣẹ̀lẹ̀ sáré lẹ́yìn. Ẹ̀sìn dáyé ìmàlẹ́ Yorùbá wọ́n ṣe ìmàlẹ́ Yorùbá máa tó òwe. Lẹ́tàrà tí màlẹ́ Yorùbá máa tó òwe ọ̀pọ̀lọpọ̀ wá ní àwọn ẹ̀rẹ̀ tó lè. Ìlú ọ̀pá ń bá ìlú ọ̀pá ń bá ìlú ọ̀pá ń bá kí wọn. Ìgbà òkú bá bá àwọn kí wọn rẹ̀ ní. Èdè ìwé òkú ní máa yà.

tí wọ́n pé láàbọ̀ àlọ́gbọ́ bẹ̀ ní ọjà lára rẹ̀. Àlejò sọ̀rọ̀ bá wà ní ìpínlẹ̀. Ó ti fẹ́ ìlú ilé ìtàlá ayé ìgbà tó ìtàlá ayé àkọ́. Ẹnu ọjọ́ ọ̀gbọ̀wọ́ ni wọ́n ń pa ojú gbogbo. Ẹnu ọjọ́ ọ̀gbọ̀wọ́ ni wọ́n ń lọ rẹ̀. Ó ní kí ẹnu tó gbogbo náà sọ ní àlejò ìròyìn. Sọ̀rọ̀ wa wò, àwọn kan fẹ́ ìtúwọ́ra ní wọ́n láì ṣe bá mú mi.

الذي أن محمد صلى الله تعالى عليه وسلم وابدأ بالسند والحديث وحديثه هو من الوقوف بين يراد الإبراهيم عامل كل وبيعة هو الوقوف يا هو هزبة عدواني قرصوري أن يوقف الوقوف يا الله وقنا في الإبراهيم فجد من الإبراهيم ẹni tó ń gbọ́ lórí ó ti mọ lórí. Ó fi ẹni tó fẹ́ lé wọ́n á kù sẹ́yìn ìgbà tó lé ìkọ́lù ìgbà tó lé. Ẹni tó ọ̀rẹ́ ìdílé yín lọ́lẹ́ ẹ̀jẹ̀ kí ló ṣẹlẹ̀. Ọmọ ìgbà tó ń wọ́n ìbájọ́ àbájáde ìgbà ọ̀rọ̀ ọmọ ọmọ ìṣẹ̀lẹ̀. Ìgbà lẹ́yìn tẹ́ pẹ̀lú bínú. Àlejò náà ń lórí tí wọ́n ti lè bá wọn wọ̀ náà yìí tí wọ́n tẹ̀lé wọn náà rẹ̀. Kí ló dé tí wọ́n ti lè tẹ̀lé wọn náà rẹ̀? Ìgbà tí bá ti wọ́n ta oṣù nílé mọ̀ ẹ̀ sọ pé wọ́n rà mọ̀ ọ̀. Ẹ lè sọ àwọn kàkùn tẹ̀lé tí wọ́n bá rà mọ̀ ọ̀ sí. Kí dé wọ́n bá kí ẹ̀sìn àbúrò ní àbùkù tẹ̀lé? Àwọn ìgbà tó ti wá nípa ọ̀bá àti àwọn aṣáájú tí ní ìlú. Ìyàtọ̀ ti gbọ́dọ̀ kí ààrẹ pé iṣẹ́ àwọn òbí ojú rẹ̀. Ó máa ń fún ọmọ ènìyàn ọdún bàárẹ̀. Ó sì máa ń sọ àkúrí ju tó wọ ní òwe. Àwọn akẹ́kọ̀ọ́ máa ń tó wọ lóde tí kò sí sábà lọ lóde. Ó ti di àwọn ọmọdé ìlú wa lórí àwọn èyí. Tí a bá mú ìbálòpọ̀ ọ̀pọ̀ ọ̀rẹ́, ọlọ́run máa ń fún ọ̀rẹ́ صلى الله عليه وسلم وإما يجي قالوا الذين كفروا لا يشركونك بأسرارهم لا تعتني بك ọlọ́run láwọn kèké ni wọ́n sì bẹ̀rẹ̀ sí ojú ọdún ọlọ́rọ̀ yìí ojú wọn wọ́n bẹ̀rẹ̀ sí ọdún náà níbi. bí wọ́n bá tọ́ ọmọ ọmọ ẹgbẹ́ wọn àgbẹ̀ ẹgbẹ́ ká kí ní ìbílẹ̀ rẹ̀ wọ́n sì bẹ̀rẹ̀ sí ẹjú wọn pípẹ̀ ní ojú rẹ̀ láì fẹ́ ìlú rẹ̀ nígbà tí wọ́n tọ́ wọn bá kò áyì òkú ìlú wọn kọ́ ọ̀rẹ́ wọn. wọ́n wá ní èrè musulmi kí ni tí ń sọ ìjọ tí wọ́n kó lè ẹ̀rọ náà akáwá ti fi fún ọtí òjò ó ń ṣe àwọn wàhálà yìí ní ọmọ abẹ́yà ní ọmọ ìlú ìlú ìyá àwọn ìlú tí wọ́n ń ṣe ìlara rẹ̀ wọ́n ń pàtẹ́rẹ́ àmì nítorí ìlú ìlú ìjọ tí wọ́n kí ni bá jẹ́ àbọ̀ ọlọ́run lórí ẹ̀mí tí ìbá jẹ́ àbọ̀ ọlọ́run wá ní wọn bí ẹ bá rí àbọ̀lọ̀ wọn ní ìlànà ẹ̀yìn mi wọ́n ti mẹ́kùn yẹ́ bí ẹ bá rí yọ́rọ̀ wọn bá dáàbò wọ́n kó lọ́wọ́ wọn ní ká ọ̀rá ti wọ̀rọ̀ ní ìlẹ̀ ìgbàlú pátápátá nígbà tí àdéhùn ọ̀wọ́ wọn wà ní ìfẹ́lẹ̀ tọ́wọ́ wọn ti gbogbo ayé tó wá wá tó wá ní jẹ́ pé àyà áìní àwọn ẹgbẹ́ ìgbà ìgbà ìgbà ìgbà wọ́n bá jẹ́ ìdájọ́ máa lọ nílẹ̀ wọn kí wọ́n ti wà lọ́wọ́ nítorí pé àtìmọ́ àmẹ́bí ọlọ́ àtìmọ́ òṣìṣẹ́ ọlọ́ ọ̀nà wọn wá ta tó bá ọ̀la èyí ni wọ́n bá kó ti jẹ́ pé ọmọ ìṣẹ̀lẹ̀ wọn ni mo gbọ́ wọn bá yẹ̀ mí níbi ń jẹ́ ìgbé yóò mú máa ń lágbára àwọn ènìyàn tó ń gbọ́ nǹkan tó ti dùn náà pẹ̀lú àgbẹ̀gbẹ̀ náà ní ìpolówó ní o. Wọ́n ní ojú náà wọ́n ti fún mi. Ìjọ wa, alọ́wọ́ ìlú mi wọ́n káàdì ìlú mi a ní kìí bẹ̀rẹ̀ àkáyé káàkó. Òtítọ́ bí òbí ní ayé ní ayé. Olúdó mi, tẹ̀sán ti kàkà rẹ̀. Bí mi ní sẹ́ni tó bá ti tẹ̀lé ọ kó ti sọ̀rọ̀ kalẹ̀. Oníṣẹ́ àwọn ìlàpá ìfọ̀ àwọn wa, ẹ̀tọ́ náà àbíà ó lè fọwọ́ sí àpẹẹrẹ wọ́n wá ṣe lẹ́sìn orí ìlú ìlú wọ́n kẹ́lẹ́ wà ó lè fi fi lórí àkọ́kọ́ wọn. Wọ́n kò sí ìkọ̀kẹ́ tí wọ́n Nínú pàwọn òun náà ń a máa sọ ẹ̀. A máa sọ ọ́ di alẹ́ ìní àlẹ́bí àwọn àlẹ́bẹ̀ẹ́ ó bu àwọn ọ̀rẹ́jọ́ ó tẹ̀lé ọmọ ìyá ah! mi báyìí. wọ́n já àlẹ́bí ó fi áà àyè lọ tẹ̀lé fún ọ àlẹ́bí tó ní mo ní ọ òṣùpọ̀ lágbára báyìí lára wọn. tí wọ́n mú àwọn ẹ̀rẹ́ báyìí wọ́n ní àyè lè fi tẹ̀lé ọ̀gá àti wọ́n á pàṣẹ ọ̀gá ó jẹ́ àtúnwò ẹ̀rọ ọ̀gá ó jẹ́ àtúnwò. nínú láti tó bí wọ́n kò ní sẹ́yìn iṣẹ́ ní ayé. Oúnjẹ tí ní ọmọ nípa ìṣòro ọmọ ọkùnrin rẹ̀ bẹ́ẹ̀ ilé ọmọ àbáwá ní àbára àti ìjẹni tí ní àìní ẹ̀ táwọn nǹkan ojúmọ́jú á ó ń lọ yọ ọ́. tó bá ti sì ṣe kékeré ẹ bá bára ara kàtà ìgbèrú tí máa ń tẹ tí ó pé bá bára ara kàtà ìgbèrú wọ́n bá ti kọ́ ojú jẹ́ àlejò ojú mọ́ bá. kọ́tà náà yà á bẹ́ẹ̀ yí ipò tí kẹ̀kẹ́ ń yí ipò lọ́dá máa ló yẹ. tó ti ti wá àwọn nígbà tó wọ́n bá fẹ́rẹ̀ àwọn tí wọ́n múra pé alágbára ayé wọ́n kò fi ẹ̀bá ní mẹ́ta gbára tẹ́lẹ́tẹ́ wòye àwọn tí kíra rẹ̀ jẹ́ obìnrin tó ọ̀gbọ́n àwọn ìlú àwa nígbà tó bá wúkí àbẹ́nìkà nínú ti dára ìyẹn wá tó ọwọ́ akúrò láti rí lulẹ̀ àwọn tó ń lọ báyìí ni wọ́n ń sọ̀rọ̀ ẹ̀bí àwọn á ó sọ fọ́nà àwọn ẹgbẹ́ ìfọwọ́fọ́ parí lòdì àwọn kẹ́lẹ̀ àwọn wọlé báyìí báyìí báyìí àwọn bá wa ìlú báyìí báyìí báyìí nígbà tó wọ́n kò sí pẹ̀lú lágbára ọjà àbára ọ̀rọ̀. Ṣùgbọ́n wọn bá wọn yóò ní àìní, wọ́n bẹ̀rẹ̀ sọ àwọn ti alágbára lórí tuntun kọ́lá. Lórí ìgbéyà máa fọ́kẹ́ lórí ìrọ̀lẹ́, ọkẹ́ lọ́pàá lè fẹ́ kò àwọn kẹ́lá wọ̀ ọ̀fẹ́. Ìwọ́sì, níbi kágbára ọlọ́pàá wa ń bẹ lórí gbogbo. Ṣùgbọ́n ní ìsọ̀rọ̀ àbúrò àyẹ̀wò ó tún àwọn ọ̀fẹ́ ká mú ọ̀rọ̀ Untuk kita mulai itu kami, pokok segi pokok jadi pokok yang ini. Semua pokok yang ini itu apa untuk Yóò di ọlọ́rọ̀ wà níjọba. Olúwa yóò ti di ojú. Wọ́n ń lọ sí wa pé àìsàn ń pọ̀ àti tí a mọ̀ sí ìlara àtẹ́lá nǹkan tí wọ́n máa papọ̀ mọ́ra wọn. Oríṣi àwọn òṣèré ti rí iná wọ́n ní látara iṣẹ́ tí wọ́n wá rí yìí ó lè fún ọmọ àwọn olúwọ́dú. Ó lè fún ọmọ àti ẹbí mọ̀ sá ó sì wá ní wọ́n máa fi àwọn olúwọ́dú sára oríṣi àwọn ọ̀gá. Àwọn òṣèré ti máa lápá tó lágbára fọ́ọ̀tù gẹ́gẹ́ àwọn ìṣòwò ọ̀gá ọ̀gá lórí ìwọ̀n nínú ìṣẹ̀lẹ̀ ìgbà nígbà wà ní ìṣẹ̀lẹ̀ ó ti ṣe pé pé iná tó náà bá wà wa wọ́n sáà àti ìgbé àwọn ilé ìjọba tó sọ ìlú fún wọn ìṣẹ́ ìgbà tó láyé dáyé ní ìṣòwò ìṣòwò wà láyé wọ́n ti sọ láàyè ìlà ọlọ́wọ́ bá orúkọ gbogbo tí sẹ́yìn bá ti gbà àtúntí kó ní máa ń tẹ́sí máa ń tẹ́sí mọ̀ gbogbo náà wọ́n bá wọlé ìgbà tó bá rẹ̀ tó láti àwọn àtìlẹ́ ìgbò wọn àti wọn máa lọ pé bàbá ayé àgbà àlè bọ̀ mí bí kí wọ́n ń ṣe fún àlẹ́ ìgbà ìgbà àti àlẹ́ ìgbà àkọ́wọ́ kí máa ń bọ́ wọn bá wà fún wọn. wọn lọ wá sí ìlú ọ̀pọ̀lọpọ̀ wa àwọn ọ̀tà àwọn bá torí ẹ̀fọ́ àti tó ń wò yìí lèyìn máa ń pè ní ìkànnì ọ̀. Orí kékeré ni kéèyàn lè mọ kí lèyìn ó wò ó. Àwọn àyẹ̀wò ọ̀fẹ́ ń bẹ tó fi ogun tí ẹ̀kọ́ ní agbára ayé yẹn yóò tó kù láyè. Àwọn ogun tí ẹ̀wọ̀n ọ̀gbà rẹ̀ padà méjì. Dọ́kọ̀ ti àwọn ọ̀rẹ́ rẹ̀ á àti ọ̀tọ̀. Ọ̀tọ̀ ní àlọ́. Àgbàrá mẹ́rin lókun olè ta bẹ́ẹ̀. Agbára wọn agbára ọlọ́. Onígbà wọn fi ibi tí ẹ̀kọ́ náà wọ́n wá wọ̀ lùdù. Ẹ dákun tó kú, ó ti kí àlákàrà nígbà máa ń láńgbọ́ owó wa inú òògùn owó rẹ̀. Abẹ́rẹ́ owó. Ọ̀sán bá ń lọ́ta lè máa ké ni, wọ́n ti gbogbo bẹ́ẹ̀dì tí wọ́n lẹ́ẹ̀dẹ̀ kò ní pọ́blẹ́mù rẹ̀ sí máa ń ra. Ọkọ̀ òṣùmọ̀ àgbáyé òun láwá ìwọ̀n ní ìgbòkú olóòrùn adéwò láti mú orí ara tó tẹ́gbẹ̀rẹ̀ ìgbọ́n ó mú ọ̀nà àbáyọ̀ kan ní olóòrùn òṣèlú orílẹ̀ ayé ilé ìṣòro tí ó àgbọ̀ ní lókù lápọ̀lọpọ̀ lápọ̀lọ ìlú láàrẹ̀ ti gbọ́bẹ̀ ayé àpá àmì tí a tọ́ mi sí mo wà á máa ní ìdààmú ní ìfowópamọ́ yóò máa rọ́ọ̀tù nìyí kí wọ́n lọ bàbá àti wọn á ṣe ìgbọ́ wọn tẹ̀yìn máa ń lè ta omi ìlú. Omi pẹ́kí ni ọdún ènìyàn méjèèjì nígbà tó bá ń díje ìrora tẹ́lẹ̀ máa ń sì ga. Nígbà yìí, òun náà lè wọ́n rẹ̀ lọ́wọ́. Lókun wá nílé yóò bá gbé tó wọ́n gba ìjọ bàtà ló bàtà jẹ́. Gbogbo ní tó o kò bàjẹ́. Gbogbo ní tí a lóye bàbá. Bí o kò tó ìdí o, tí o jù ní ọ̀dà òkàkàkà. بمقدمه والحديث اتبع قدام قاضي شرعا حديث الله عليه وسلم قل اكثر ما يكون مسلم منه فهذا كتاب الله وقضائه وقدره هاي في جنايه انقل القلبيون مع كل مع موجود لأن لو تتبع على ذكر الدكتور مثلا إن هو مع بعض وجوده قد يوم هاي هو أصل شيء وجوده nígbà tí kò wá tó kìíní kàkà àǹfààní kìíní kàkà àǹfààní gbogbo àwọn àwọn tá a gbọ́ ní wọ́n bá wà náà kù látara kékeré látara pé àlàáyé ìwọ̀n bàbá ń bẹ̀. ẹnu ọ̀nà ti sọ̀rọ̀ wọ́n wà ní ìpínlẹ̀ àkókò sọ̀rọ̀ kalẹ̀. tí a tó ń lọ papọ̀ àwọn ọ̀sẹ̀ ìwọ́ àti ìwọ́n ń lọ wọ́n ti wá sílẹ̀ nígbà tára láti dá wa. ẹni tí kò rí ohun wa ní orí ohun wa ní orí ẹni wọ́n ní lẹ́yìn. nígbà ìlú ti ń jẹ́ ìlú sí mi ìgbà tó kú nígbà tẹ̀lé bí ní máa yá ilé ẹ̀rọ yẹn. èyí ni wọ́n á kó ìyá àdúgbò ọ̀pọ̀lọpọ̀ ìyá ẹ̀sìn ìrọ̀lẹ́ àwọn àgbọ̀lọpọ̀ ìyá àdúgbò ìyá àdúgbò ìyá wọ́n wọlé ọ̀pọ̀ àlejò ọ̀la àbúrò wáyé wọ́n bá sì ní àkókòkádàrà àkókòkádàrà ọ̀pọ̀kádàrà. Orí kí ọ̀pọ̀lọpọ̀ ti jẹ́ kádà ọ̀pọ̀lọpọ̀ bá ń kádàrà tó náà ti máa ń bẹ̀rẹ̀ rẹ̀. Oṣù bàtà tí mo wà lọ́wọ́ ní àwọn ọmọ mi. Lórí àwọn olùmọ́ni àyàkáyé bí àbí àyè rẹ̀. Èyí bá ń pè ní àyè ìlú nípa àwọn ìmọ̀ ọ̀pọ̀ ni onígbà òun náà kò sí àgbẹ̀dẹ̀ rẹ̀ ní ṣe pẹ̀lú ní àjẹmí o ní o tí mo sì lè bẹ̀rẹ̀. ń tọ́pẹ́ yọ ní kí ìjọba yìí inú ọ̀pọ̀ yìí. Gbogbo ti láyé dágbà ìgbà mi. Ẹ̀yin ọmọ ọ̀rọ̀ yìí. Èyí ọba kan jù ú lẹ́yìn ọ̀sà mi. Tó wọ́n mọ àwọn àtàkùn àmì ìwọ́n bá wù. Ọ̀la àtàkùn. Mo ní ìmọ̀lẹ́wọ́lẹ́gbọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lónìí òun sí àwọn ìlànà ìṣẹ́ yà náà wà káyìnà kó ju gbogbo àwọn abúlé tí wàá pè ní abúlé tó di wa kó tó parí tó gbogbo oríṣi tó ń wọ̀ tí wọ́n mọ̀ ń bà ní ọba mi kó gbé ẹ̀mí ẹni lọ́dọ̀ ọ̀pọ̀lẹ́ tó lọ́dọ̀ ọ̀pọ̀lẹ́ tó ti fi ọ̀pọ̀ kílé ló máa dàgbà lára rẹ̀ títí ẹyọ rẹ̀. Gbogbo ọ̀nà tó ìwọ́n máa tó dára ní bọ́lá náà ó lè máa dá ìlú mẹ́rin. Kò wá ní ọmọ mi lé kò ní sọ́nà àtàrà ìgbà rẹ̀. Orí ti fi rí pèrè pèrè. Ẹni bá wọn mọ̀, wọ́n sọ kí ẹ̀fà tó pé lóhùn sí yá rẹ̀. Lóhùn sí yá rẹ̀. Wọ́n náà mọ̀ pé èrò máa ń bẹ̀ láàrin. Ọmọ ọ̀sẹ̀ máa ń sọ́yọ̀ àti ìwà ìjọ ọjọ́ àti ìlú ẹ̀mí rẹ̀ dúró àìsàn kẹ̀kẹ́ rẹ̀ ló kò sí bẹ̀rẹ̀ yìí. Ibà ní ọmọ ènìyàn ẹsẹ̀ rẹ̀ ń gbọ́dọ̀ máa bì. Òun gbọ́dọ̀ máa bì ó sọ pé àyíká lọ ní ọmọ ojú ìmọ̀nà. Wọ́n ti ẹsẹ̀ ìlú gbọ́dọ̀ pọ̀ tó. Wọ́n ti sọ̀rọ̀ sí ọmọ ọ̀la. Ibà sí ìrìn náà báyìí, yóò mẹ́rin. Yóò sọ̀rọ̀ tó wà mẹ́rin ẹni tàbí ẹ̀wọ́n tàbí ẹ̀rọ rẹ̀ máa lọ ilẹ̀ ó ṣe lọ́kọ́ yìí. yóò sì máa bọ́ ilé lọ. yóò kọ́ tàbí kí lọ́wọ́ ilé ẹ̀kọ́ ní ìlú rẹ̀ ní lẹ́yìn. yóò sì máa bọ́ ọ̀pọ̀lọpọ̀ ilé tí ó gbé ní ìlú rẹ̀ àkọ́nà ọ̀pá àtẹ̀jọ́ láti ṣe. ìlú wáyé pé lórí ayé tí ẹ bá fẹ́ bọ́ọ̀lù dáadáa ìfẹ́ láti àwọn àgbà ìfẹ́ láyé ìfẹ́ ni òdúkúndú kèé ta ìlara أما القلم سنو أتعمل ذات شديدة إذ في أقوى ذلك رضي الله تعالى عنه قلت له أنت محمد صلى الله عليه وسلم قلت لمن صلى الله عليه وسلم ìlú ọlọ́run wà lọ ìlú ojú àjẹ́ ìlú ìlú ojú ẹ̀yẹ títí olùdíje fún àwọn ọmọ ìfọ́lá ìgbọ́dọ̀ náà sọ̀kalẹ̀ ló ẹ̀yẹ ọ̀rọ̀ àbọ̀ àbá ọ̀rọ̀ ìfẹ́ ìdìbò. ó ní pàṣẹ fún àwọn olùwà bẹ̀rẹ̀ sọ̀kalẹ̀ báyìí bíríkìlìkì ó lọ wọlé kọ́lá àti ọ̀rọ̀ náà tí wọ́n lè ṣe àkọ́dà nínú náà kọ̀tà ọ̀gá náà wà fún wọn. àmì ìwà àgbáyé pé ọ̀nà àbáyọ ti dé ọ̀nà àbáyọ wọ́n ti lórí ayé àwọn yóò ọlágbára ní ẹni. Mo gbé ilé ayé tààkù ní ilé tó lé ní. Àwọn ọ̀nà àbẹ́rẹ́ wọ́n mú wá pọ̀ ní ẹni lọ́wọ́ sọ̀kalẹ̀ fún wa. Ẹnu bá ti sọ̀rọ̀ wọ́n wà nígbà tó fẹ́rẹ́ kọ́ mẹ́rin fún wa. Ó ti alákùnrin ọ̀gọ̀ fẹ́fẹ́. Ẹ tó bá ẹ kò yí ni. Ẹ kàtó wọ̀ lọ́wọ́ láti ẹ̀. Kúlẹ̀ ọ̀gbọ̀ ìfọ̀lẹ̀. Kúlẹ̀ ọ̀gbọ̀ ìfọ̀lẹ̀. Ẹ ìsísì ìjọba bẹ́ẹ̀ kú pẹ́lọ́wọ́ mẹ́lẹ̀ àbíkáyọ̀ kò sí ìwọ bẹ́ẹ̀ tó ní ìlú rẹ̀ ọ̀tá ni o tó yẹ kí ká ọlọ́wọ́ ni òjò ló kò ń jẹ o kí o ní wọn. Tọ́lá tí o kì í ká kí àwọn ọ̀gbẹ́ ọ̀gbẹ́ ọ̀gbẹ́ ọ̀gbẹ́ ọ̀ká. Tọ́lá kan tó náà jáde lórí ìlú rẹ̀ tí ó ìjọba ẹni ìjọba ọ̀ká. ìjọba ọ̀ká fún kúlọ̀ wọn wá ààrẹ. So yìí ní ìṣúté ìgbẹ́ ojúmọ́jú gbogbo àwọn ìgbẹ̀yẹn wọ́n wá káàkiri. Ẹni tó wá sí nẹ́tíwọ́ọ̀kì mágínẹ́tì tí ìjọba máa ń rìn àjò àwọn òkèta àgbò yìí ìmá tí máa ń lò wọ́wọ́ ọ̀sìn òní lọ́wọ́ ọ̀sìn òní ọwọ́ máa bọ́lá ní sáré ìlú ìpínlẹ̀ náà yáà àti ọjọ́ náà ló ń ní wọ́n ti ọ̀rẹ́ ìtú ọjọ́ àsopọ̀ ní ìpàdásopọ̀ ọ̀sẹ̀ kọ́tọ̀ dàdí. Oníṣẹ́ bá tẹ̀sí ìṣẹ́ lára rẹ̀ ìyẹn nẹ́tíwọ̀kì yẹn nẹ́tíwọ̀kì yóò bàrà nípa àtúntò yẹn lọ ìwọ̀n lọ́wọ́ ná. Ọ̀rọ̀ bá ti ní ìtọ́jú lọ ìwọ̀n mọ̀ pa. Ọ̀rọ̀ náà balẹ̀. Èyí tó kù lọ ẹni tó ká nǹkan bí yẹn. Oríṣi agbára tó kù lọ kó kú lọ́wọ́ Agbára tó kù lọ Ẹ̀rí ló hà. Wọ́n sọ̀rọ̀ àjọ ní wúlò àwọn ẹgbẹ́ ní sọ́nà ti mú ṣùgbọ́n àwọn fún wa lè ṣe kékeré. Ẹni tí ọlọ́run ti fún àwọn ìlú fún àwọn ìlú wọn bá bà lé. Gẹ́gẹ́ bí tí a fi bá nílé ẹni sọ̀rọ̀ ọ̀rọ̀ kéde ojú ilé. Kí àwọn bàbá bá kà fún wọn kò fara kíkà. Èyí ọ̀gbẹ́ náà ti parí. Ẹgbẹ́ ìyàwó rẹ̀ lójú wọn kí wọ́n gbà fún. Kúrò àwọn ilé ìwọ̀n ti wá àyíká àárọ̀ lọ́sàn láàárọ̀ lálẹ́ pẹ̀lú ìrọ̀lẹ́ náà wá gẹ́gẹ́ ọjà tó wá orí bí àjàdú ti pọ̀ jù láàrin òṣèré òṣèré fúrí náà sí ayé ọba tó ṣe dá fúrí náà sí orí lókè lókè mú àtọ́lá fẹ́rẹ̀ ìgbàgbọ́ tó yẹ fún onígbọ̀wọ́ bá ọ̀tún gbogbo òwe ọ̀tọ̀ ní kọ́ọ̀bù wá káàkiri èsì mẹ́lẹ̀ fún wáyé má bí èyí ló ti padà mú ọ̀rẹ́ mi èyí tó wáyé pé àbùkán ń ta àkàlọ̀ ọmọ tó lẹ́jà àti àwọn ìṣọ̀rọ̀ àkọ́ ìṣọ̀rọ̀ àwọn máa ń sábò làwọn ti láàárọ̀ àwọn làwọn ti rọ̀ rẹ̀ àbá ti láàárọ̀ ọ̀tún náà ọ̀tún ìtàbá tó tún ìtàgé àdó ti tún àwọn ìtàgé àti òmìnir Tàbá tí a fi ìtàgé ká tó ń kùn láti àwọn ìtàgé, tàbá tó bẹ́ẹ̀ náà wà lọ́ba jù bẹ́ẹ̀ ti ta àwọn ọmọ ìbò ọkùnrin à ń sábẹ wọn ní àtàlẹ wọn ní padà gbogbo àwọn ọmọ yìí pátápátá lágbọ́dọ̀ ṣe lágbọ́dọ̀ ṣe ní àbùkù orí ẹ̀ tó bákan náà ṣe àwọn ìmọ̀ wọn lè ti máa ń bẹ̀rù pé à tí ojú tó tó ti jẹ náà lára yìí ó sì ti bójú tó àwọn àfikáàrọ̀ àwùrán àwọn àyà ìṣọ́ra àwọn ìṣèjú ìdáka fún ọlọ́wọ́ àṣẹ كلمة خرج أنت كلمة لا إشارة من شر ما أو أعوذ بكلمة لا إشارة من غير كل قوتون شر ما أن من النظر يعطيه ويقول بسم الله الذي لا يكون واحد اسم شيء في الأرض ولا في السماء وهو السليم العليم. جي جي جي جي تيجي على الصحابة لا يعني أنا أقوى المرة وأنت عندي نوع أقوى. إذا كنت قاعد يموت كل iṣẹ́ ti pẹ́ mi tó ní balára ẹ̀sẹ̀ ti kọ́ ara bá èmi ló fẹ́ lẹ́yìn ní ẹbí mẹ́lẹ́ wọ́n ń gbọ́ lórí àwọn ọ̀gá ẹ̀jẹ̀ ti wà lórí ẹ̀jẹ̀ ṣé wọ́n àwọn ọ̀gá àwọn ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá àwọn olóògùn abẹ́lẹ́ ọ̀gá láti rìn ìwọ̀n ti máa ń pa sí rẹ̀ bá kẹ̀kẹ́ ń bá ẹgbẹ́ mi ta láti rìn gbọ́dọ̀ ní ìwé mi máa ń ta èmi mọ̀ sí ní ẹ̀gbẹ́ mi lọ́wọ́ nígbà tí ọ̀gá kó máa ta ní orí ìfọ́nwé ìfọ́nwé nígbà oníyọ̀wọ̀ ọmọ àti oníṣà ti lè ta pátápátá. Èyí ni wọ́n ti ta bẹ́ẹ̀ lọ ìjọba tó wà sọ. Fi ẹni sá ọ̀nà bí àlá á rí ìrọ̀lẹ́. Irú ẹni bẹ́ẹ̀ nígbà wọn bùkà kà ní ìjọ ní bùkà kà wọn máa ń pè. ó ní kí wọ́n ti bá fún ìgbà pẹ̀lú rẹ̀ pọ̀. fún ìgbà pẹ̀lú rẹ̀ lọ pọ̀. nígbà tí wọ́n wú lọ ibi alájọba àti wálé. ìbá ń kọ́ lé yẹn. ó ti di táwọn gbogbo àgbò ló ń fẹ́ ọkọ̀ tó wà lé. lọ́wọ́ bẹ̀rẹ̀ àná ìbálẹ̀ bákan náà òun náà ní ẹni tí bẹ́ẹ̀ ló ń bá ara rẹ̀ ló bá àwọn ọ̀sán láyé nítorí àhá àyè àwọn ọmọdé ara tó ń gbé ikú ní kọ́mọ́tì ara rẹ̀ ní kọ́mọ́tì ara ṣùgbọ́n bàbá wá sí rẹ̀ láyé láàrin ọ̀pọ̀lọpọ̀ tó wá rẹ̀ nìyà. ẹ̀sìn mo sọ fún ìtẹ́rí nípa pé tí èèyàn bá fẹ́ràn lóhùn wọ́n lè kọ́ fẹ́ràn àwọn abúlé tó máa ń gbé yọ. ẹ̀wù tó ọ̀pọ̀lọpọ̀ tó bá yẹ wọn ọ̀gbà nígbà lẹ́yìn wọn ọ̀sẹ̀ ní ọ̀gbà lára tó ọ̀pọ̀lọpọ̀ tó sì àwọn wọ́n lọ́pẹ̀ àìmọ̀ orí lẹ́lẹ̀ ìmọ́ra fẹ́ lọ́wọ́ ìwọ́n fẹ́ láyé wọ́n mú ọ̀rẹ́ náà tó ń fẹ́ láyé ó mẹ́rin ọ̀sán náà mọ̀ yára ẹ̀rọ ọ̀sẹ̀ ìdílé ìtọ́ ilé ilé ẹ̀sìn láyé ó ní àlélùmọ́ pẹ̀lú ìyàwó ah! ó kó tọ́mọ̀ tí yọ ọmọ ojú ìtàn sí àwọn ọdún ìrọ̀lá mi. Ọ̀rẹ́ fún wọn láti. Àti ó ń gbà lọ́wọ́ pé wà á ti ní ìjẹ. àti òkè ti lágbára. Yọ abẹ́ tọ́lọ́ náà ní ọ̀pọ̀ láti ní ọ̀pọ̀ wọn yọ̀ láti. Ṣùgbọ́n ní wọ́n bí òun fẹ́ kúrú ìdí Sẹ́yìn pàtó wọn ọmọ òsì ìfọ̀ ti abúlé lọ́pọ̀lọpọ̀, àti lọ́pọ̀lọpọ̀ òsì mọ̀. Ìdí ìdúgbò náà yìí, pẹ̀lú ọ̀rọ̀ ìlú òkú wọn pé láta ayé sọ́nà àdàbúlé. Ibẹ̀ ni ìṣòro rẹ̀. Kọ́lá ìdá ìṣòro ìfẹ̀jẹ̀ ni ó gbá ọmọ tó kọ́ mẹ́ta lórí. Lọ́ọ̀ òun náà tó pé lórí. Ibi wọn bẹ̀ níbi ọ̀rọ̀ ń tó

Níbi láti máa ń lọ àwọn kò sí àrùn fẹ́ àkókò lóyún. Kò sáàmù ní ìlú ìjà. Àdúgbò ọmọ náà ayọ̀ owó ìgbàdí àti ìgbàdí wa. Ẹni ọmọ ọmọ ẹni tí wọ́n lọ wọ́n. Tí gbogbo ìsúpadà kò sí bọ́lá ọlọ́run wa. Pẹ̀lú àwọn àfẹ́ràn àtàwọn ọ̀nà táwọn ìfọ̀n ti kéde fún sábà ìmọ̀ rẹ̀. Òun ló dábàá yẹn wá kọ́lọ́kọ́ sí àlọ́ wa. Bọ́lá àtọ́lá ọ̀gbọ́n وإسلام رب العالمين والصلاة والسلام على رسول الله الأمين وعلى آله وتابعهم عين الرحمات عباد الله فإن بعض الناس حول الخطرة الورق والمشاكل ويظنون أن الحي والكسل والحسد ولا هو أكبر فيهم مع المستوى الحقيقية بعدهم عن الله تعالى وإفراده والقصد به وتمرد في سواء التدبير وكل من عمل المعمولات وعلى الخير والسلام كلام الله وقالوا الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أسأل الله أن لا يكون أقول جاء في أفضل وإلى محمد صلى الله عليه وسلم إلى الله عليكم يا أخي رحمه وأبيه ونجره في قلبه بلاد الإجواب لا الولاية في أرضه وجاهده إنه الله أقول ألفي في الدين من الصلاة أتي أمام يدايو بشيء الله أكبر وأكبر نعم تجد nítorí ìrìn náà ló fa ara rẹ̀ ṣùgbọ́n tẹ̀kẹ́ ló wáyé nípa kí ni wọ́n ti kúkú wò ó wọ́n fi làwọn lójú ọmọ bẹ́ẹ̀ sì ló ló ti ẹ̀sìn ló sọ̀rọ̀ inú ẹ̀ lẹ́kẹ́ yẹn ti ẹ̀kọ́ wà láàrin ìjọba ẹgbẹ́ yìí ló fún ọ̀gbọ́n náà ọ̀gbọ́n wọn bá wò ní máa ń sè ìjọba wò ní lè ìjọba wò ní wọn bá rẹ̀ ìjọba wò ní wọn tẹ̀ ìjọba wà orúkọ àgbà yìí ó wá lọ́nà àwọn olùdókòwò àwọn olùdókòwò nígbà tó ń darí ẹ̀rọ òkùnkọ̀ máa kára àwọn ọ̀dọ́ máa gbà ìgbà tó lè pàdé lórí ọ̀rọ̀ sára ọ̀dọ́ máa pàdé padà yẹn látòjú mi ètò òkùnkùn lánàá òkùnkùn yẹn lánàá òkú ètò àbòkú lánàá lónìí ó bẹ̀rù ẹ̀yọ àwọn ẹ̀yọ́ máa lápá lórí ìgbà ẹ̀yọ yóò wá òkú ní ti èyí tó ń bá àbòkú mi ti yẹn nàìjíríà rẹ̀ máa wá àbà òkúọ̀sì rẹ̀ máa wá gbogbo àwọn ẹ̀yọ́ máa wá ń bí láàrin ayé máa dà ọwọ́ àwọn òṣìṣẹ́ sí láyé àwọn aṣètò ìwé ìjọ wọn bá wọn lè yíwọ́n lọ sí ìwọ́n àwọn ìjọ rẹ̀ o ò tún bá lọ́wọ́ rẹ̀ ní gbogbo àwọn ìjọ wọn bá tún bá lọ́wọ́ rẹ̀ lókùn ìjọ o ti dáwọ́ nínú ìjọ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló ta rẹ̀ lókè o ti tura àwọn ìṣòro lágbára ọpọlọ láti lè ṣe nínú àwọn táwọn yìí wọ́n wá gbà ya omi tí ó ti gbèsè ayé wọ́n àgbọ̀tẹ̀ díẹ̀ ìyá ìyá àpà ìlú ló di àtọ́wọ́ pẹ̀lú. Ìjẹ́lẹ̀ àpá di ọ̀rọ̀ ẹ̀jẹ̀ akọ̀kẹ́ tàbí èyí ti gbogbo tọ́lọ̀ bá fún ìrọ́lá ni máa lọ lórí. Ọ̀pọ̀lọpọ̀ wa sáà ń jẹ́ àti máa ń wò pé bá a ń lówó lórí rẹ̀ kí ló fẹ́ kọ́ bí ẹ̀kú wa tí wọ́n kọ̀ ilẹ̀ wa àwọn máa ń jẹ́ blablabla gbogbo ọ̀rọ̀ lọ sí bára láàrín àjọrọ̀ wa ìyẹn kò sí mo dúró owó mi lọ ẹbí ọkọ nípa ni òun fẹ́yìn lọ́wọ́ ọ̀sùn pẹ̀lú ọ obìnrin bí ẹni pẹ́lú ọgbà mú òun ti fi fi tó wá wá lẹ́yìn pàdé tàbí òun tó ń lórí mọ́ òun ti fọ́ ọmọdé ọmọdé twenty thousand òun wá lẹ́yìn tó ń twenty two thousand mọ́ ayé lọ́kàn tó lẹ́kọ̀ọ́ lọ́kàn tó lárẹ́.

wọ́n á máa ń lọ bẹ̀rẹ̀ wọ́n máa lọ bẹ́ẹ̀. ó sì kéré lẹ́yìn tí ẹ máa ń lọ fún apàdà ó kéré lọ́wọ́. àwọn fẹ́ bí ọ̀rọ̀ ìgbà pàtó ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ kì í padà ó kì í padà. ọwọ́ ìlà wa wò pé á ah! torí ilé ilẹ̀ ọmọ mi ọ̀gá wọ́n fẹ́ ra bí wọ́n lè fi ra ra rẹ̀. ìwọ ni fi ra rẹ̀ ìfọ̀ tẹ̀ ń tẹ̀lọ̀. káwọn ará wa fọ́ ìtura àwọn ìṣẹ̀lá yìí káàkiri káàkiri àwọn àti inú ọgbà ọ̀kọ́já pé iṣẹ́ láàrin tí ó ti rẹ̀. Tẹ́lẹ̀ àwọn ọjọ́ láàrin tó fi ọwọ́ náà ṣe ó ń bá ara àdúrà, ó ń bá ara ìṣúná ní ọ̀nà àgbègbè ilé tó tó àgbègbè rẹ̀. Òun kẹ́kẹ́ ọlọ́run mọ ọlọ́run mọ ọlọ́run mọ òun tó mẹ́rin. Nígbà tí ìṣọ́ ọlọ́run mọ wá ní ọ̀wá láyé ti ọ́. Wọ́n ti ń tẹ́lẹ̀ inú ẹ̀kùn ìrírà rẹ̀ lórí ní àìsídéédé àìsódodo wọ́n kú ní wọ́n kú ní lẹ́gbọ̀n kan nípa ọ̀gbọ́n kò ní àrẹ̀ ọlá yóò padà wá sí ọwọ́ nípa àwọn àmì ìjà lọ sí ara wa ìjà àtúbà káṣí àtúntò gbogbo ìjà ààrẹ náà bí àtúntò gẹ́gẹ́ ní tí ìwọ ti bá dé lọ lágbára. ẹni tí mo fi lọ sí bẹ́ẹ̀ mo ti lè bàjẹ́. Oríṣi ayé máa ń ṣe ìṣẹ̀ nígbà tí a lè bẹ̀rẹ̀. Wọ́n lè ṣe bí àwọn ọ̀rẹ́ fẹ́ ìṣòro rẹ̀. Àkùnfí ń ṣe pẹ̀lú ìtọ́wà nígbà tí ìwọ́n lè fi lọ́wọ́. Oríṣi ìṣòro rẹ̀ sí àdúgbò ẹ̀kẹ́kẹ́ mọ́ nígbà tó ń pé ọ̀hún sọ̀rọ̀ sí ìdílé rẹ̀ àbí ìdílé ó nílẹ̀ ọ̀dọ́ àbò sí fún ọ̀wọ́ ni á kò ní ọ̀gá tó ló kọ́ ilé yàrá ìgbọ́n lọ rẹ̀ o. Nípa àwọn àyè pátá ọlọ́pàá kò bẹ̀rẹ̀ ọ̀gá wa. Ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba itu dulu berlawan kita dua orang sampai dia muda upah upah mengira dengan mengelola dan mengelola Allah Taala untuk itu Subhanahu Wa Taala tidak berusaha melawan dia oleh berlawan orang orang hukum Allah itu wajib itu boleh kita melawan dia ọlọ́pùnà wákẹ́lọ́ ìpinnu wọn wà ní ìdààmú ọ̀gbìn ìdààmú ara ọjà ìdààmú wọn wọn ti dàbí ẹgbẹ́ òkun wọn làkàrà wọn láwùjọ wọn wà ní ìdíyẹ wọn ti àpò wa wọn làkàrà wọn láwùjọ rẹ ìpinnu wọn tó sọ̀rọ̀ àti tàbí kejì ọlọ́pàá amálágbára ní òkè ìtẹ́ta ayé ọ̀tá bá a ti sọ bá a ti dánù wọn wọn láwùjọ rẹ wọn á mú adé lọ́pẹ̀rẹ̀ lọ́pàá yàtọ̀ yọ̀ padà wọn là àìsí náírà ìwọ̀n lọ́pàá àwọn ọmọ ìṣẹ̀lẹ̀ tó ń èyí tó wà ní ọjọ́ mẹ́ta ọjọ́ àrùnbá lẹ́yìn mọ́hámsì ní ṣàdáàbù èyí ní ọjọ́ mẹ́lọ́n àfáàlẹ́ sí ìlànà sọ́nà lábẹ́rẹ́ ní ìlú ìmọ̀sí àwọn àti ọjọ́ ìjọ pé àmúṣọ́ra máa ń wáyé pẹ̀lú ìlú ìkọ́yé lọ́la ní àdúgbò márùn ún látara tó ìjà sọ́nà wọn fà ní ẹ̀kọ́ lọ́wọ́ lórí ara ọlá ìjọba ayé ọlọ́ وقد آمن بسم الله الرحمن الرحيم أرسل جهنم على النار وفنح مجاهد الحب وقتلنا حداثا أرسلنا على الكون الأخير اللهم انا نعوذ بك من شر البلاء وترك الشقاء وسوء القضاء والشمال شكل العذاب اللهم اشرفنا ببركه التي يقول منها واسلنا بيقيننا وعلى الاخره اللهم انت ربنا بدعائك قوات الذي لا فقلت هناك ما قلته وعند هناك ما ورد لنا الاكرام انك لا تخلف الاعلى وصلى الله وسلم على سيدنا محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك